من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أدعوك فعلا سبحانه وتعالى أتركات جفان أبو محمد صلى الله عليه وسلم إتوادب الدنيا والدين tí ó ṣe àkójọpọ̀ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn Islam èyí tí a fi ṣe ayé eré tí a sì fi rí ọ̀run wọ̀ èyí tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọjí olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ìlú ògbómọ̀ṣọ́ ń bí tí wọ́n ti máa ń dánilẹ́kọ̀ọ́ nípa adabu duniya wadin wọ́n tún ti wà ní orí ètò ní èní láti bá a tẹ̀síwájú. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa asalaamu alaykum. As wa rahmatulahi wa barakatuh. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá lọ nípa àwọn ẹ̀kọ́ tọrọ má níyàn àti ẹni tó sopọ̀ mọ́ tá a pè ní al sísàfọ̀ mẹ́sìn fọlọ́ nínú gbogbo àníyàn wa tá a bá ní nínú àwọn ẹ̀sìn tá à ń ṣe. ó wá nínú hadithi abu musa al-ashari radiyallahu anhu qaal su'ila rasulillah. صلى الله عليه وآله وسلم عن الرجل يقاتل شجاعة ويقاتل حمية ويقاتل رياء أي ذلك في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله متفق عليه abu musa ó ní arákùnrin kan bíi anabi muhammad sallallahu alayhi wa sallam léèrè nípa ẹni tó kópa nínú ogun nítorí wọ́n fẹ́ ṣàfihàn apá kan lọ àtẹni tó kópa nínú jihad nítorí pé fẹ́ fi wọ́n fẹ́ ṣe àfihàn ipò ǹjẹ́ni tí máa gbára ta fáwọn ẹ̀yà. E ìran òun atẹ́ni tó kópa nínú jihad nítorí kárí mi nítorí káwọn èèyàn lè bá àgbóṣùbàrà bàǹdù fún ta ni nínú àwọn èèyàn wọ̀nyí la lè pé ń jagun sójú ọ̀nà ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ni ẹnikẹ́ni tó bá jà tó jagun nítorí kí gbólóhùn ọlọ́run lè bá àjẹkù ńlọ́ga jù àníyàn rẹ̀ nu fàhùwà fi sabilillah onítàn láàṣọ pé ń jagun sójú ọ̀nà lọ. eléyìí fi hàn wá pé àníyàn ṣe kókó sẹ́ nínú sẹ́ àníyàn tó bá sì da òní jẹ́ kí iṣẹ́ ọ da àti pé pàpà gan ọlá tọ́lọ̀ máa ń ṣe fún yàn látàrí àwọn iṣẹ́ téèyàn bá ṣe ńṣe lèyàn ọ̀dẹni tó sí i téèyàn ó sì tẹ́wọ́ gbà ní ìgbà tí àníyàn lórí iṣẹ́ ń bá ti jẹ́ àníyàn tó dáa. jihad inú tó soro ni kò sí nínú nǹkan tí ó rọjú rárá nítorí pé èèyàn bá kópa ogun ogun a máa mẹ́mìí lọ ẹ̀mí sì ni nǹkan bàbàrà eléyìí tí ń bẹ lára wa tá à ń fi ń jẹ́ èèyàn bá ti kú lára èèyàn tó ó ní rí ládá lórí iṣẹ́ ńlá yìí báníyàn rẹ̀ ọ̀bá ti jẹ́ pé níṣẹ́ lọ́n jà á nítorí kígbólóhùn ọlọ́run lè bá àjẹkùn ló lékè torí ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ipe bẹ́ẹ̀ yẹn bá tún á lọ jagun náà tó jẹ́ pàníyàn rẹ̀ ọ̀dá lórí ogun tọ́jà yìí lórí kárí mi ni ọ̀njà gbèjà àwọn ìran àti ẹ̀yà rẹ̀ ni ẹni tó bá ṣe bẹ́ẹ̀ kò ní ní ládà kan lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tíyẹn bá fi lè ṣiṣẹ́ kan tó ní í ṣe pẹ̀lú ìjọsìn ṣùgbọ́n tó yẹ pé èèyàn ò ṣe nítorí ìtọ́lọ́run pàtàkì jùlọ tọ́rọ̀ bá ní í ṣe pẹ̀lú jihadi yìí táni èèyàn dá lórí pé ńṣe lèèyàn ń jà kí ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó lè bá àjẹkùn lọ́ga jù èèyàn ò ní rí ládàgbà lọ́dọ̀ ọlọ. ẹ̀mí ẹ̀jẹ̀ ká ṣàkíyèsí ipe bá ti nínú jihad yìí pẹ̀lú àníyàn jákujáku tí ọ̀dà kìí ṣe nítorí kó lè bá àjẹ́ pé gbólóhùn ọlọ́run ló lékè jihad lọ́lọ́run á kọ́ pé kọ́ bẹ́ẹ̀ kú kúkú bẹ́ẹ̀ á gẹ́gẹ́ bá a ti ṣe ní ìwé gbogbo ẹni tó kú sójú ogun aṣọ ọ̀gbẹ̀yìn tá a máa fi sókù lára a ní fi sí lára nítorí bá méjì kọ́ nítorí pé ó náà kú sójú ogun a tún ní ṣe sọ̀látùl jánásà sí lára nítorí pé a fún ní ìdájọ́ ẹni tó kú sójú ogun eléyìí tá ń jà kí gbólóhùn ọlọ́run bó lè bàjẹ́ pọ̀ lólékè ṣùgbọ́n báwo wá ni ọ̀rọ̀ onítọ̀hún ó ti sì wá rí níwájú ọlọ́run sọ́nà wọn bọ́ tẹ́wọ́ gbà lẹ́ni tó kúkú ṣẹ̀yídí àbí ò ní tẹ́wọ́ gbà tí yóò gba ládàá kọjagun sójú ọ̀nà ọlọ́run àbí yóò tiẹ̀ pàdánù ládàá yìí eléyìí ọ̀dọ̀ ọlọ́run ọba ló kù sí o torí pé ọlọ́run ọba òun náà lọ́ba tó máa ń ti bẹ nínú gbáàyè ẹ̀dá máa ń tó ń fọkàn rẹ̀ rò àdìsọ́kàn tó ní lórí iṣẹ́ tó ṣe bó bá pamọ́ sọ́mi èèyàn kò lè pamọ́ sọ́lọ̀ torí ẹ̀ ló ṣe pàtàkì ike kájẹni tó ní al-ikhlas àpèjúwe rẹ̀ nínú sẹ́tàǹsì wọ́n là gẹ́ bí orí ni lára ẹyẹ ẹyẹ tó ní ìyá méjì tó lálàáfíà tí nǹkan kan ò sì sára rẹ̀ ẹyẹ ò ní lè fò kọ́ lọ kí fífò rẹ̀ kọjá gaara lópin ìgbà tí ọba ti lórí níbo ni ọba pọ̀ ń fò lọ níbo ni ọba ti pọ̀ ń bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni al-ikhlas rí lára àwọn asẹ́tà bá ń ṣe nínú àǹfààní eléyìí tó wà fàníyàn òun náà ní pé àníyàn ní mú ní mọ ìyàtọ̀ láàrin ìjọsìn àti àṣà nítorí pé àwọn àṣẹ ìjọsìn míì wọ́n jọra wọn pẹ̀lú àwọn àṣẹ àṣà báwo láti ṣe wá mọ̀ yìí pé lágbádá tó ṣiṣẹ́ yìí ẹ̀sìn ló ń fi tiẹ̀ ṣe yàtọ̀ sí tàmẹ̀dò tó ń ṣe tiẹ̀ bí àṣà ló ń fi tiẹ̀ ṣe bí àpèjúwe ìwẹ̀ ẹni méjì pọnmi sínú bọ́kẹ́tì wọ́n sì gbé bọ́kẹ́tì wọ́n gbé lọ bálùwẹ̀ oníkálukú láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ọwọ́ ẹ̀ a á pè é lábẹ́ àṣà ìkíní kejì wọn sinra ni ṣùgbọ́n gbà tó ṣe pé tá a bá láǹfààní àti béèrè lọ́dọ̀ ọ̀kọ̀ọ̀kan wọn tí ní yín pẹ̀lú omi tẹ́ sára ẹnìkan sọ ní lára òun ló ń sì sọ pé òru ló sinra. a lè ké látàrí bẹ́ẹ̀ ẹ̀sìn ti dá dúró gédégbé yàtọ̀ sí àṣà àṣà lọ lọ́tọ̀ ẹ̀sìn náà dúró lọ́tọ̀ torí àníyàn òun ló jẹ́ ká láǹfààní àti mà bẹ́ẹ̀ àníyàn wa ní ní kókó kan kò ní jẹ́ ní tó lóòrìn lópin ìgbà tí ó ti jẹ́ pé àníyàn tá láti ṣiṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn a àṣẹ̀sìn yẹn nítorí tọ́lọ̀ nìkan ká ṣe nítorí tọ́lọ̀ nìkan òun náà ní kókó ní bàbàrà òun náà ló sì fà á ló fi jẹ́ pé àwọn olùmọ̀ tá nímọ̀ nípa at-tawhid tá sì nímọ̀ nípa àwọn àgbésí àti ọ̀nà àtọ̀ tá a fi ṣoríire láti rí i pé wọ́n máa tẹpẹlẹ mọ́ lọ́pọ̀lọpọ̀ gbà ẹjẹ́ ajá níyàwó dáa ẹjẹ́ ajá níyàwó dáa ẹjẹ́ ajẹ́ni tó láfọ̀mọ́ nínú gbogbo níta ń bá ń ṣe lẹ́sìn nítorí láìsáfọ̀mọ́ àṣìdànù àṣìṣe wàhálà lásán iná ni àwọn àjọsìn wọn máa já sí fẹ́ni tó bá ń ṣe. bákan náà àwọn atara àníyàn mọ ìyàtọ̀ ipò tí a tò àwọn àjọsìn tí wọ́n jọra wọn sí nítorí pé lápèjúwe ní ìsìn ẹnìkan òun ṣe sọ̀láàtì nígbà tó wọnú mọ́ṣáláṣí sọ̀láàtì rẹ̀ jẹ́ rákà mẹ́rin ẹnìkejì òun náà ṣe sọ̀láàtì òun rákà mẹ́rin ṣùgbọ́n ìgbà tá a sì béèrè lọ́dọ̀ ọ̀kọ̀ọ̀kan nínú wọn ẹnìkan sọ pé sọ̀láàtì ọ̀bọ̀họ̀rọ̀ òun ló ń ṣe ní ìsìn nítorí pé òun gbé òun lọ láti ìgbà tó ń ti sùn ṣáájú sọ̀látò dọ́hùr òun jí àfi lásìkò àṣírí ẹnìkejì sì sọ pé sọ̀látò àṣírí ló ń ṣe rákà mẹ́rin wọn ò yàtọ̀ síra wọn lọ́nà tá a máa gbà ṣe ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì ṣùgbọ́n níyàn ní òun ni mà pé sọ̀látò dọ́hùr lélẹ́yìí ṣe sọ̀látò àṣírí ni tọ̀ ń ṣe bẹ́ẹ̀ náà ni ẹni tó dìde dúró tó múnáfílà rákà méjì wá tẹ́nìkan náà sì tún dìde dúró tó na mú náfìlà rákà méjì wá àmọ́ á bi wọ́n pé náfìlà wo wá ní oníkálukú ṣe yìí o eléyìí sọ pé sọlẹ́tò bọ́hà ńlọ ń ṣe ẹnìkejì ní sunnatul wudu ńlọ ń ṣe ń tò sunna àlùwàlá ló ń ṣe eléyìí sọ pé sọlẹ́tò bọ́hà ńlọ ń ṣe àníyàn ní mú ní jẹ́ máa. ìyàtọ̀ tí ń bẹ láàrin ìpele ìjọsìn kan sí ìjọsìn mi yẹn tó ṣe rákà méjì àtẹlómìn tó náà tó méjì ẹni àkọ́kọ́ ní àṣùbà ló ń ṣe tọrọ náà wọn kádàrá tètè sọ pé ló ń torí òun fẹ́ jókòó ni a máa ìyàtọ̀ ń bẹ ipò ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tá a tún lè to ìjọsìn sí tó ń tipa àwọn ìjọsìn yẹn lè jọra wọn ọ̀nà tá a sì máa gbà sí ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì wọ́n lè jọra wọn. ìrẹ́ ni ìmáàmù wa al-Bukhari rahmatulahi alayhi ní ìgbà tó kọ tírà rẹ̀ Sahih al-Bukhari a rí pọ́rọ̀ ṣáájú eléyìí téèyàn máa kọ síwájú gbogbo tírà téèyàn bá ṣe gbogbo òwe téèyàn bá kọ ọ̀rọ̀ ṣáájú téèyàn ti ṣàlàyé ọ̀nà tó ń gbé ọ̀rọ̀ gbà nínú tírọ̀ yìí àti pé pápá gan tó ń bá wí nǹkan báyìí ní tó ń gbà lérò nì tó ń bá sọ nǹkan báyìí ní tó ń tọ́ka sí nì àti pé iṣẹ́ yìí iṣẹ́ ọmọ èèyàn ni tẹ́ ẹ bá kà á tẹ́ ẹ rí pọ́ dáa ó ṣe déédéé kẹ́ ẹ mọ̀ pé ọlá àti àánú eléyìí tọ́lọ̀ ń ṣe fún un lójú orí bẹ́ẹ̀ tẹ́ bá sì bá àṣìṣe kan pàdé nínú ẹ̀ ẹ gbà á pípé àṣìṣe yìí o ọ̀dọ̀ òun ló ti wá àtọ̀dọ̀ àṣetán kọ́lọ̀ wọn bá kó ṣàforíjì ẹ̀ṣẹ̀ fún irú àwọn ọ̀rọ̀ ṣáájú yìí Imam Bukhari kò fi bẹ̀rẹ̀ sahihi rẹ̀ kàkà bẹ́ẹ̀ hadithi eléyìí tí Umar ibn al-Khattab radiyallahu anhu tó gbà wá wọn nàbì sallallahu alayhi wa sallam sọ pé innamal a'malu bin niyyat وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه حديث تاتي وساجو نينو اتو وي yìí náà làdí امام البخاري تو في بريتي ó fi bẹ̀rẹ̀ tírà yìí láti ṣàpèjúwe pé ẹnitọ́jà tó ṣe kókó tó ṣe pàtàkì náà làníyàn ẹ̀dá nípa gbogbo àdáwọlé àti iṣẹ́ tí bá ń ṣe òun á ń fele yìí òun tì í síwájú láti ṣe àfihàn bóun ṣe ń rawọ́ra ṣe ẹ̀bẹ̀ sọ́lọ̀ ń wọn dáa lórí tírà tó ń fẹ́ kójọ yìí eléyìí tá a mọ̀ sí Sahih al-Bukhari bẹ́ẹ̀ làwọn aṣíwájú wa rere. Si àwọn yẹn fẹ́ kí wọ́n yin àwọn lórí ní táwọn rí ṣe à ń bọ̀sibọ́sí kí wọ́n máa wá pé ní táwọn ò rí ṣe máwọn pa wọn ṣe ẹ̀yẹn wá wo bọ́rọ̀ àwọn ẹni ìrọ̀lẹ́ ayé ti ṣe wá dà lónìí ìwà tó ṣe pé gbogbo ń tọ́ ọ bá ṣe láyé ọ fẹ́ẹ̀ ṣe nǹkan kan nítorí ìtọ́lọ̀ ọ máa ń ṣe ní tó ń ṣe ni kó lè bá a sáwọn èèyàn wọ́n lè bá a máa fún ọkọ́ máa kà sára sí ọ. nǹkan yọ kan lórí sè ọ̀fẹ́ máa pé ètò òṣèlé lẹ́gbẹ̀rún gbogbo ẹ̀ nítorí kárí mi náà ni nítorí káwọn èèyàn lè bá a máa ní àwọn aṣíwájú rere àwọn ò rí bẹ́ẹ̀ torí ẹ̀ náà kíyè sára ó láti jẹ́ni tí ó láti jẹ́ ẹni tí ó láǹfààní àti wàlìjẹ́nà kò wú ẹnìkan nínú wa láti sórí ibú ó lọ yẹn lè dá wa kó mọ̀ sí wa lórí ibú. báníyàn bá dáa ìyẹn a máa tara àníyàn gbalá dáa sẹ́ eléyìí tó ṣe wípé èèyàn ò láǹfààní àti ṣe nítorí ipá dáa torí ẹ̀ ló ṣe jẹ́ pé àníyàn ṣàgbà sẹ́ tẹ́ni rẹ̀ bá dáa ṣùgbọ́n tó ṣe pé ìdíwọ́ ló mú mọ́lẹ̀ tí ò jẹ́ kó lè ṣiṣẹ́ níṣẹ́ àníyàn rẹ̀ sì wà lórí pé ìbá ṣe pé mo lókun mo lálàáfíà ni èmi náà ìbá ti paṣẹ́ yìí tì ọlọ́run sì máa sàn yàn lẹ́sàn-án bí ẹni tó ṣàṣì. wọ́n á mẹ́gbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu anhu ó ní ní ìgbà tánàbí wa muhammed sallallahu alayhi wa sallam tó jáde lọ sójú ogun Tabuk ojú ọ̀nà lànàbì ti sọ pé inna bil madinati aqwaman ma sirtum masira wala qata'tum wadiya ìlà kanu ma'akum. lájọ́jú àwọn èèyàn kan máa ń bẹnu Madina jẹ́ pé ẹ̀ ní rìnrìn kan ẹ sì ní la ojúdò kan kọjá àfi kọjá pé àwọn náà ń bẹ pẹ̀lú yín inú Madina wọn sì wà. àwọn sọ̀hábà ni ya Rasulullah wa bil Madina ilé anabi sallallahu inú Madina wọn wà àwọn wa ẹ sì sọ pé gbogbo ibi tá a lọ gbogbo òrìn tá a bá rìn àwọn náà ń bẹ pẹ̀lú wa. anabi ni Madina inú Madina ni wọ́n wà ìdíwọ́ ló mú wọn mẹ́lẹ̀ ìdíwọ́ ló mú wọn mẹ́lẹ̀ kópa pẹ̀lú yín taratara ṣùgbọ́n nìyẹn àwọn sì ń bẹ pẹ̀lú yín muttafaqun alayhi al-imam al-Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé ẹ̀gbà wáyé jáde látàrí ipá nìyẹn àwọn èèyàn yìí dá wọ́n dẹni tó ṣe é pé wọ́n bá wọn ọmọ ìyá wọn wọ́n bá wọn nípìn nínú ládàá iṣẹ́ tí wọ́n ṣe ẹ̀san rí eléyìí tí wọ́n gbà àwọn náà dẹni tó nípìn bẹ́ẹ̀ tó ń ti pé wọn ò bá wọn fara ṣiṣẹ́ yìí nítorí ipá nìyẹn dáa wọ́n sì jẹ́ni tó ṣe pé ìpinnu ọkàn wọn ó kún fọ́fọ́ pẹ̀lú ṣíṣe àfọ̀mọ́ fún Allahu Rabbul àwọn náà lára a gbọ́dọ̀ jẹ́ káníyàwó dáa nítorí pé n tàn fẹ́ ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ ìyẹn àlùjẹ́nà ohun tí ò wù wá tá à ń sá fún ọlọ́run lónìí ìyẹn ní iná ọlọ́run ọba tí fúnni ní dáadáa ìyẹn àlùjẹ́nà ọlọ́run tí sọ́ni tí lani tí gbani lọ́wọ́ àìdá àtàbúrú ìyẹn iná onìkan ló yẹ ká máa ṣẹ̀sìn wá nítorí ẹ̀ onìkan náà ló sì yẹ ká máa bẹ̀rù torí ẹ̀ àwọn aṣíwájú wa rere àwọn náà dá sí ọ̀rọ̀ nípa àníyàn àti sísàfọ̀mọ́ àníyàn fún Allah níbi tí ọ̀rọ̀ yìí jẹ́ nítọ́ pàtàkì dé àwọn náà sọ sí i ọ̀kan nu wọn à ń pè ní Ja'far ibn Hayyan ọlọ́run ọba kọ́kẹ́ onímúlẹ́kù hadhihi al-a'mal an-niyyat fa inna ar ma la yablughu bi amali wọ́n ní tó ṣe àkórí gbogbo àwọn sẹ́tà ń sọ wọ̀nyí òun náà làwọn àníyàn o àníyàn ṣe kókó àníyàn ṣe pàtàkì bàbàrà làníyàn ṣe lára ṣẹ. ìdí ni pé èèyàn lè tara àníyàn kó dí àyè ibi tó ga eléyìí bọ́ba ma lórí iṣẹ́ rẹ̀ tí ń ṣe lásán kà ti débẹ̀ àníyàn a máa gbéni ga a máa gbéni débi tí ó ga eléyìí tó ṣe pé iṣẹ́ ó lè má lè gbéni débẹ̀ Suleimanu Darani ọlọ́nkọ́kẹ́ ọ̀kan nínú àwọn aṣíwájú wa làwọn náà wọ́n bi wọ́n léèrè wọ́n ní ma aqrabu ما يتقرب إلى الله به كنين كتو السمى اللي في وات السمى لون وبالة دعوة فبأي داون وأن أن يطلع الله على قلبك وأنت لا تريد من الدنيا والآخرة إلا هو إن تو السمى ما وات السمى لون وبالة òun náà ní kí ó jẹ́ pé ọlọ́run bá wu ọkàn rẹ ọwọ́ bá ń bẹ̀ pé àtayé ni àtọ̀run ni ọ̀wá nǹkan nínú méjèèjì ju ọlọ́run ọba lọ ọlọ́run ọba nìkan iná ló ń gbèrò láti rí dáadáa gbà lọ́dọ̀ rẹ̀ ma máa ń ṣe nǹkan láyé yìí nítorí èèyàn èyí tó o nítorí tọ̀run ó ntí ń bẹ lọ́dọ̀ ọlọ́run lọ́ọ́ fẹ́ gbà. abdullahi ibn mubarak ọ̀kan nínú àwọn aṣíwájú rere ni rahimahullah wọn ni rúbà amalin saghirin tuksiruhu niyya wa rúbà amalin kathirin tusghiruhu aniyya. wọ́n ní iṣẹ́ ó lè kéré o ṣùgbọ́n ká níyàn sọ di púpọ̀ iṣẹ́ àsì máa pọ̀ ńgbà míì káníyàn sọ di kékeré nítorí pé iṣẹ́ tó pọ̀ tó bá jẹ́ pé àkànṣe àṣẹ nítorí ti Allah àṣìdànù nìyẹn àṣetẹ́ ò nìyẹn iṣẹ́ sì lè kéré tó kí torí tọ́lọ̀ nìkan la ṣe ṣe eléyìí ó jẹ́ iṣẹ́ tó pọ̀ tó jọjú yóò jẹ́ àṣelà àṣesoríire. Yahya ibn Kathir rahmatulahi alayhi ọ̀kan nínú aṣáájú wa náà ni onítàlámù níyà fa innaha ablagu min al-amal ẹ kọ́ mà nípa àníyàn o nítorí pé àníyàn tẹ rí yẹn ọ̀gá ọ̀gá tayọ ṣe nítorí pé gbogbo iṣẹ́ tá a bá la ṣe náà tá a bá ti yọ wá àníyàn kó ń bẹ́ẹ̀ ìgbára gbóná lásán tí ò ní tuma ni Dawud Ta'i ọ̀kan nínú àwọn aṣíwájú rere ni òun náà sọ ọ́ dá sọ́rọ̀ òun ra'aytu al-khayra kullahu innama yajma'uhu husnu niyya wọ́n ní gbogbo oore gbogbo oore àníyàn tó tó sunwọ̀n ó nìkan náà ló kó gbogbo ẹ̀jọ báníyàn bá ti sunwọ̀n gbogbo lèèyàn ti ní. ibnu ajlan ọlọ́run kọ́kẹ́ wọn náà sọ pé la yuslihu al-amalu illa bi thalath gbogbo sẹ́tà abala ṣe kò ní jẹ́ iṣẹ́ tó dáa o àyàfi tí nǹkan mẹ́ta tó bá péjú pèsè sí lára. alákọ̀ọ́kọ́ ni taqwallah ìpáyọ̀ ọlọ́run ní gbogbo sẹ́tà máa ń ṣe ká páyọ̀ ọlọ́run. ẹlẹ́ẹ̀kejì an-niyyatul hasana àníyàn tó dáa tó sunwọ̀n ẹlẹ́kẹta wal isaba kí iṣẹ́ tá à ń ṣe yẹn kó ṣe déédéé kó bá súnà nabi Muhammad sallallahu alayhi wa sallam kó bá dọ́gba. àwọn nǹkan mẹ́ta yìí àwọn náà ní máa jẹ́ kí iṣẹ́ téèyàn ṣe kó dáa ìbẹ̀rù ọlọ́ọ̀ a sì máa pètù máa bẹ̀rù ọlọ́ọ̀ òun náà ní imtithalul awamir wajtinabun ká máa ṣe àwọn nǹkan t'Ọlọ́run bá fi pa wá láṣẹ ká sì jìnnà sáwọn nǹkan t'Ọlọ́run bá kọ̀ fún wa. àníyàtul hasana àníyàn tó dáa tó sùn à òun náà ni kó jẹ́ pé àfi wá nǹkan kan iṣẹ́ tá a láǹṣe o èròǹgbà wa lórí rẹ̀ nípa àfi wá nǹkan kan ju wípé à ń ṣe láti fi ṣẹ̀sìn f'Ọlọ́run ọba lọ à ń ṣe láti fi súnmọ́ lọ à ṣe nítorí nǹkan kan àfi nítorí t'Ọlọ́run. al-isaba kí iṣẹ́ tó ń ṣe kó dọ́gba pẹ̀lú sunna nabi muhammad sallallahu alayhi wa sallam ìbéèrè ńlá lélẹ́yìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn fi sunna awada pè nǹkankan bí nǹkan eré bí nǹkan ẹ̀fẹ̀ bí nǹkan àwàdà làwọn máa mú lánàá nabi muhammad sallallahu alayhi wa sallam àṣírí ọba wí má tó ṣe pọ̀ bó lèèyàn sì sọ pé tànàbì tọ́lọ̀ ń fẹ̀sìn ràn kọjá mọ́ nǹkan kan òun sì lè ṣẹ̀sìn gbọ́ ọ̀nà tó bá wù òun kó òun á fi soríire lọ́dọ̀ ọlọ́ ó dájú pé ọ̀n tanra rẹ̀ dànù gbogbo ẹ̀sìn tá a bá là ń ṣe a gbọ́dọ̀ jẹ́ ọ̀dọ́gba pẹ̀lú lánàá Muhammad sallallahu alayhi wa sallam ètò túmọ̀ sí pé ìbẹ̀rù ọlọ́run lásán kò tó àníyàn tó sunwọ̀n kò tó ìtẹ̀lé súnà kò tó àyàfi káwọn kan péjúpésẹ̀ kí ẹ̀sìn wa tá à ń ṣe kó lè bá àjẹn tí ó dáa tí ó sì jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah Rabbul Alamin. ó wá nínú ìgbàwọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ Abu Huraira radiyallahu anhu ọlọ́nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ní man ata firashahu wa huwa yanwi فغلبته عينه حتى يصبح كتب له ما نوى وكان نومه صدقة عليه من ربه النبي صلى الله عليه وسلم ní gbogbo ẹni tó bá wá sórí ibùsùn rẹ̀ lálẹ́ ní ìgbà tí ó fẹ́ fi ẹ̀gbẹ́ lélẹ̀ ó wá fẹ̀gbẹ́ lélẹ̀ lẹ́ni tí ń dàníyàn pé òun ó sì jí lóru láti ṣe sọláàtì fọlọ́n lóru ṣùgbọ́n tó ṣe é pé kàkà kó jí oorun gbé lọ kò lè jí ìgbà tí ó jí sí ilẹ̀ ti má ọlọ́run ọba yóò kọ́ ládàá àníyàn tó dà kó tó sùn yóò kọ́ fún wípé eléyìí ó dìde jí ṣe lóru oorun tó wá sùn tọkọ dínà kó jí lóòótọ́ kó sì fi ṣe kìyàmù yóò máa jẹ́ sàrà látọ̀dọ̀ lọ tọ́lọ̀ wọn bá ṣe fún kí ló á nà kó máa dàníyàn dáadáa ní gbogbo ìgbà lọ́nà tó ṣe pé táníyàn rẹ̀ bá ti dá a sọ́lọ̀ lórí ìjọsìn tó sọ pé wàá ṣe tọ́jú àtinúwá tọ́jú náfìlà bọ́ọ̀ bá tiẹ̀ padà ráyè láti ṣe wàá gbaládàá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run pò ṣe torí ẹ̀ ẹni tó fẹ́ sùn lálẹ́ kó máa fi sínú àníyàn rẹ̀ pé màá jí lóru láti ṣe kìyàmù lẹ́yìn bọ́lá ń bá kọ pé kó o lè jí wàá dìde lóòótọ́ wàá lọ ṣe kìyàmù lẹ́yìn bọ́lá ń bá sì mẹ́mí rẹ lọ tí ò jẹ́ kó o jí wàá gba aládàá pé o ti ṣe kìyàmù lẹ́yìn eléyìí pàtàkì púpọ̀ yàtọ̀ sísọ láti tọ́jú ọ̀ràn àyàn kẹ́nìkan á ní mo ní láníyàn kíkẹ́ màá ṣe àṣùbà kó wọn wá gbé ọ lọ kó wá jí lẹ́yìn ìgbà kó ní wọ́n ti sọ pé bóun bá gbèyàn lọ téèyàn ò fi láǹfààní láti ṣèjọ́sìn eléyìí téèyàn sọ pé téèyàn bá jí èèyàn ṣe lásìkò rẹ̀ ọlọ́run kọ́ ládàá pé èèyàn ti ṣe fún yàn bí ìtọ́ra yàn kọ́ bí ìtọ́ra yàn kọ́ torí ẹ̀ kíyè sára torí kọ́ ńkọ̀dí lẹ́lòmíì máa gbẹ́sìn yìí ọ̀nà tí wọn ò gbà ṣàlàyé ẹ̀sìn fún ni ó gbé gbà eléyìí tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn látàrí àìmọ̀kan nídìí ẹ̀sìn wọ́n ń sì ń fira wọn jìyà wọ́n ń sọra wọn nípinnu ọlọ́run má ṣèmi pẹ̀lú rẹ lọ́kàn nínú irú wọn ọlọ́run ọba kó fi ẹ̀sìn wa kó túnbọ̀ fi rọ̀ wá lọ́rùn kó ràn wá lọ́wọ́ lórí pé kó bá wa tún àníyàn wa ṣe ó ṣe wá lọ́kàn nínú ẹni tí ó máa mójútó ẹ̀sìn naam jazakumullahu khairan abi Allah subhanahu wa ta'ala kí ó bá san àwọn olùmọ̀wá ní ẹ̀san olóore ní ayé ń bí àti ní àlùkàyàmọ́ tí ó bá tún di ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ bákan náà ní dèédé àsìkò tí a wà yìí àwọn olùmọ̀wá wọn tó bá gun orí afẹ́fẹ́ láti bá tẹ̀síwájú lórí ètò adabu duniya wa deen asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.